Okay. You can go, with that back on you. Thank you. Thank you, sir. Next. Yes, sir kí ló ṣẹlẹ̀ sí ìwé ẹ̀rí ọjọ́ ìbí mi. ó ti sọnù tipẹ́tipẹ́ ó ti sọnù tipẹ́tipẹ́ mi tiẹ̀ lè mọ iye èjì mi ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n mi máa sọ fún mi pé mo ti wọ́n sixty five. ẹ jọ̀ọ́ ká tiẹ̀ tó sọ̀rọ̀ nípa iye ọjọ́ orí nígbà tí ìwé ẹ̀rí yín sọnù kí ló dé tẹ́ gbìyànjú láti gbà mí. mi ò rántí láti mọ bóyá táìmù kan mi ò jẹ́ kí n lọ gbà mí. pẹ̀lú iye ọdún tẹ pera yín. Hmm. ọdún mélòó lẹ lérò pé ẹ lè lò sí iṣẹ́ ìjọba. wọ́n sọ fún mi pé ọdún méjì. Ah, ah, màmá wọ́n sọ fún mi pé ó kọ ọdún méjì. tàbí ó kọ ọdún méjì. ọdún wọ́n pè màmá ṣí ẹ rí èèyàn gbà yín pé iye ọjọ́ lò lẹ́nu iṣẹ́ ó ti pọ̀ jù ó yẹ rìtáyà ó yẹ fiṣẹ́ sọ́wọ́ àwọn ọmọ kí ṣe ń ṣe lẹ́nu iṣẹ́ ẹ wa ẹ àlàyé tí wọ́n ṣe fún yín wípé bẹ́ẹ̀ ṣe wà yìí ó yẹ kẹ́ ti fi iṣẹ́ ìjọba sílẹ̀ kẹ́ fi iṣẹ́ lọ́mọ lọ́wọ́ so that àwọn ọmọ yẹn á continue láti lè tẹ̀ bá dé. àmọ́ at age of sixty five. well ní gbogbo ẹ̀ lọ àákànṣe yín bó bá ṣe dé. Thank <laughs> <laughs> correct. Next person, Ọláyíwọlá Ọlábùsùn. Ẹ lọ rẹ̀ hand over fọ́mọ, ẹ̀yin lọ máa hand over fọ́mọ. Kí ló dé ibo alẹ̀ ń sá lọ? Bẹ́ẹ̀ lábí ni. Wọ́n ní kẹ́mi ọmọ lọ kí n lọ rẹ̀ hand over aṣẹ́ fọ́mọ. Ọmọ ọdún mélòó lè fi Sixty five sọ́tì pàtó ni. Lẹ́wọ́ ah! àtàn bàbá o. Kọ́dà mo tún wá yọ márùn-ún kúrò ń ah! ah! bẹ́ẹ̀ ni. Ìfẹ́ ìfẹ́ ìṣó ti yẹ lọ ṣe fẹ́ kú ẹnu sẹ́ni ṣé ẹ ẹ lè lọ kú sílé ọ̀dọ́ náà lọ kú sílé ọ̀dọ́ tó bá hùn ọ̀rọ̀ yẹ́ ìwé wàá pàdé ẹ̀yin ní kẹ́lẹ́ mi. I'm the one with nine lives you only kill me three times no sorry.